TV ojú wa tó lé ojú wa tó kó. gbogbo ọmọ Yorùbá káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo àgbáńlá ayé mo mọ̀ kí wà ẹ̀yin bàbá ẹ̀yin màmá ẹ̀yin ẹ̀gbọ́n mi lọ́kùnrin àti lóbìnrin mo kí yín o ọ̀dẹ̀ ọ̀dùn bí ibo lójú ọjọ́ ṣe rí láì dé èèna pẹnu mo gbé nǹkan kan wá àṣírí ni ṣé ẹ gbàgbé alàgbà owó ń bọ̀ ṣẹ́gun owó ń bọ̀ ṣé ẹ gbàgbé tẹ́ bá gbàgbé ẹ jẹ́ n sáré rán yín létí lórí ọ̀rọ̀ alàgbà yẹn ìkan nínú àwọn ọmọ Yorùbá tó ń ṣiṣẹ́ custom tí wọ́n mú látàrí wípé ó tú àṣírí àwọn tí wọ́n ń jí epo epo rọ̀bì tí wọ́n ń kó lọ Cameroon kó lọ gbogbo ẹ̀ fọ́tò alàgbà owó ń bọ̀ lẹ́wọ̀ yìí alàgbà yẹn tún ti wá jáde ó tún tú àwọn àṣírí míì <laughs> tẹ́ bá gbọ́ nǹkan kì í ràgó ó kì í ràgó ẹ mọ̀ bí ìgbà tán fẹ́ pohùn mágogo lẹ́nu alàgbà yẹn ní ẹ̀ ní pohùn mágogo tèmi lẹ́nu sẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá wò ó kí ló ń kí alàgbà yìí láyà tí fi ń sọ̀rọ̀ gbogbo àwọn ọmọ Yorùbá náà là ń kí láyà o pàápàá jùlọ gbogbo àwọn ọmọ Yorùbá tá à ń jáde tá à ń sọ̀rọ̀ lórí nǹkan tó yẹ ká máa sọ̀rọ̀ sí tá à ń sọ̀rọ̀ lórí ẹ̀tọ́ wa yìí àwa là ń kí láyà o tó yẹ pé kò máa rírú nǹkan báyìí ni kò ní mú sọ̀rọ̀ o ṣùgbọ́n ó wò pé àwọn kan ti sọ jí iye àwọn kan ti sí jẹ́ kémi náà máa sọ tèmi kán lè mọ ìgbésẹ̀ tí wọ́n mọ̀ gbé now alàgbà yẹn wá tú àwọn àṣírí kan tó lágbára Mr Olamide àwọn náà gbìyànjú tí wọ́n kó tí wọ́n mú ọ̀rọ̀ tí alàgbà yẹn tí wọ́n tí wọ́n mú wá ẹ gbóhùn Mr Olamide náà àwọn gangan náà kó jọ mú gbósùbà kárì fún Dr Olamide fúnṣẹ́ takuntakun tí wọ́n ṣe torí ẹ̀ ètò eléyìí kò ṣeé mọ́ wò ni ẹ bá mi ṣíà ẹ̀ kó gbogbo àwọn èèyàn ẹ pín ẹ bá mi jù sórí Facebook orí WhatsApp gbogbo táwọn ọmọ Yorùbá sáà ti máa rí ẹ bá mi jù síbẹ̀ àwọn àṣírí kan tó lágbára ó ń bẹ ń bẹ ẹ ṣùgbọ́n kí n tó mú fọ́nrán yẹn wọlé kẹ̀dẹ̀ tó gbóhùn Mr. Ọlá Mike ẹ má gbàgbé láti subscribe ẹ̀yin tẹ́ ẹ jẹ́ ojú tuntun tó jẹ́ gbà àkọ́kọ́ yín rè tẹ́ lórí ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ lórí ìkànnì yìí ẹ má gbàgbé ẹ subscribe sórí ìkànnì yìí ẹ ẹ bá ti wá subscribe tán kíní tó wà bí tó dàbí agogo níwájú subscribe button yẹn notification bell ẹ tẹ̀ ẹ bá ti tẹ̀ yóò gbé options tó pọ̀ wá ọ̀ọ̀lù àárín ẹ̀ ní kẹ́ ẹ gbọ́wọ́lé kò jù bá ń lọ anytime tá a bá ń ṣe program tá a bá ń ṣe live show àbábí fídíò tó tó rí ìkànnì wa yóò sọ fún yín ẹ dẹ̀ mọ́ gbàgbé ẹ̀yin tẹ̀ tí follow wa lórí Facebook a wà lórí Facebook náà Araba TV náà ni ẹ search fún Araba TV yóò gbé wa ẹ bá ti rí ń bẹ̀ gbogbo logo everything is the same thing ẹ bá ti rí ẹ kàn ra follow wa so that bẹ ṣe ń gbádùn wa lórí YouTube náà lè máa gbádùn wa lórí Facebook ẹ má jẹ́ ń dé ìnà pẹ́nu ẹ jẹ́ kí n gbé alàgbà Dr. Ola àti ṣẹ́gun owó ń bọ̀ wọlé kẹwàá gbọ́ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ ó yá o. ẹ ọ̀gbẹ́ni John ṣẹ́gun owó ń bọ̀ wọ́n tún ti sọ̀rọ̀ síta wọ́n ti sọ̀rọ̀ síta ẹ mo láǹfààní àti rí fọ́nrán kan mo wá mo gba ọ́díò yẹn sílẹ̀ mo gba ohùn yẹn sílẹ̀ wípé kí gbogbo akájọ gbọ́ kò ṣe gbogbo ohun tí wọ́n sọ nínú ohun wọn tẹ́ fẹ́ gbọ́ yìí ni mo fi ara mọ́ pátápátá I do not agree with everything he's saying. But at the same time, I want us to know that most of what he's saying are the truth. They are the truth. Gbogbo yín lẹ́dẹ̀ tí mọ̀ kò sí nǹkan tó kẹ̀mí pẹ̀lú pé ẹnìkan ti wọlé ó ti jẹ gómìnà ó ti jẹ pírẹsidẹ́ǹtì ọmọ wa ni ẹja ṣe kìnnì kan no. Kọ́lọ́n ran gbogbo ẹni tó ti wọlé sípò tó ti jẹ ààrẹ lọ́wọ́ kọ́lọ́n dẹ́mi wọn sí kíkú má pa wọ́n kọ́lọ́n dẹ̀ fún wọn láǹfààní gbogbo nǹkan tán bá fẹ́ ṣe tó dá lọ́kàn wọn tán fẹ́ ṣe kan lè ṣe bọ̀ ìyẹn ò disturb nǹkan tèmi nígbàgbọ́ nínú ẹ̀ tí mò ń béèrè tí mo dẹ̀ ń pè fún mo fẹ́ jẹ́ kí yẹn kọ́kọ́ yé wa I'm not here to support the government of uh, President Bola Ahmed Tinubu because I'm not a politician I know what I want I know what is right and that is where I still stand. Mm -hmm what will benefit all of us all together tí ò ní fìsà apá kan tí ò ní jẹ́ wípé à ń fárí apá kan dápá kan sí ni pé ká ní ilẹ̀ olómìnira Yorùbá ká bẹ̀rẹ̀ afresh pẹ̀lú òfin tuntun tó máa fẹsẹ̀ múlẹ̀ yes a rí pé wọ́n ń gbá wọn gbésẹ̀ a rí pé wọ́n ń gbọ́wọ́ bíi pé wọ́n fẹ́ ṣe nǹkan tó dáa àmọ́ gbogbo wa la ti mọ bí omi tán fi ṣe ìṣẹ̀dálẹ̀ ìlú tán náà wọ́n jẹ ààrẹ lórí lé lórí báwọn fẹ́ ṣèjọba lé lórí gbogbo alamomi tán fi ṣẹ̀ṣẹ̀ dálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ládẹ̀lẹ̀ tí máa wo sàkún ibi tọ́rọ̀ ilé ìjà sí which was which was part of the reason why most of us were saying it all along pé kò sẹ́ni tó lè débẹ̀ ibi kan náà ló máa padà já sí gbígbà téèyàn wá dẹ̀ mọ́ mọ̀ tó fẹ́ fa àkókò ṣòfò ni ìpè àkókò tá a fẹ́ fi ṣòfò yìí ẹ ṣe jẹ́ ká tètè káràmásìkí àkókò wa báyìí ká aṣohun tó tọ́ àtòhun yẹ tọ̀ ó ti wá délẹ̀ ó ti gba bi tó gbà nìyẹn a ti gbà pé òkè a máa tọ̀ bí Elédùmarè bá ṣe ní ká máa tọ̀ àwa ò sí nínú àwọn tán ní àwọn fẹ́ máa dà lúrú àbáwọn fẹ́ ṣe nǹkan kan àmọ́ bí tó bá yẹ ká ti sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ mo fẹ́ ká gbọ́ ohun tí ọ̀gbẹ́ni Owónbọ̀ Ṣẹ́gun Johnson tí wọ́n ń sọ lẹ́nu lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn nǹkan tí ojú wọn ti rí àti atótónu wọn ẹ so nínú voice note yìí ẹ gbọ́ ohun tí wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ ká jọ tẹ́tí sí i ó ṣeé ṣe tó bá yẹ tí n bá nílò láti dá dúró láti sọ̀rọ̀ máa dá dúró so ẹ má fi ṣèbínú àmọ́ ẹ jẹ́ ká jọ tẹ́tí gbọ́ ohun tí ọ̀gbẹ́ni Owónbọ̀ Johnson tí wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí ohun wọn lẹ̀ ń gbọ́ yìí so gbogbo ohun tí ọ̀gbẹ́ni Ṣẹ́gun Owónbọ̀ John tán fẹ́ sọ nínú ohun tẹ́ fẹ́ gbọ́ ìkọ́ ni mo fara mọ́ ṣùgbọ́n mo fara mọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú ohun tí wọ́n fẹ́ sọ èmi ò ní interest nínú any politician ìgbàgbọ́ tèmi ni pé a suffering Yorùbá nation is all we need and that is what is going to be our solution because we need to start afresh with new constitution new rules new policies I don't care who you are no matter how good you are in policy making omi tán fi ṣèṣẹ̀dálẹ̀ nàìjíríà àti orí gbèdéke tí wọ́n gbé lé kò lè fààyè gba ohunkóhun tó lè mú ìlọsíwájú wa so ẹ má jà tanra wa lórí yẹn ẹ já wa gbọ́n tí ọ̀gbẹ́ni Owónbọ̀ John Ṣẹ́gun tí wọ́n ń sọ báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí ṣe rántí pé wọ́n mú wọn lọ́dún tó kọjá nítorí pé wọ́n pariwo wọ́n ní wọ́n ń jí epo kó lọ sí ìlú òdìkejì ẹ já gbọ́n tó ń sọ báyìí. orúkọ mi ni ṣẹ́gun eh, john Owombo, um, mm, superintendent of nigeria customs service um, àwọn àtàsí mi ṣe fou zone d ní bauchi but bauchi fou zone d control all the northern uh, all the northeastern part of nigeria so from there they posted me to malabo in adamawa state cameroon border so i was attached to several um, anti-bunkering team in that checkpoint we have four different units. But all the officers in the checkpoint were all 11. I'm the only Yoruba man that practice another religion other than Islam. But the most important thing is that wa mo wá rí i mo débẹ̀ èèyàn tó jẹ́ central sí mi èèyàn ó fi ràn kankan jù mí lọ chief superintendent lòun. So kò ní sọ òótọ́ fún mi. Tó bá dẹ̀ fẹ́ ṣe méjì náà ní tí tó bá sọ èdè Hausa ni. But ńgbà tí mo wá rí pé scarcity of fuel wà àwọn èèyàn mi nílẹ̀ Yorùbá àti Niger Delta àwọn ibi tí wọ́n ti ń gbé epo wá tí gbogbo wọn kí o máa wà lẹ́kọ̀ọ́. Go television wà ní checkpoint mi mo ra television síbẹ̀ fún wọn but látìgbà tí mo ti débẹ̀ kò sí wọn tó fẹ́ràn mi torí pé wọn ò bìlí pé ẹnìkan lè wá láti ibì míì kó wá jọ̀gá lé wọn lórí so èmi kẹ̀dẹ̀ lélẹ̀ tí n bá béèrè àwọn kankan wọn ò ní sọ ọtọ́ fún mi èmi ò dẹ̀ because eh, èèyàn tó ò lè mọ ìlú jo nílùú lọ so èèyàn tí mo dẹ̀ ń bá ṣiṣẹ́ nìyẹn fúnra Badagry ló kọ́lé sí èmi àti ẹ̀ ṣiṣẹ́ lágbára bọ̀ tìgbà tó dọ̀ wọn ó ti hùwà pé bẹ́ẹ̀ pé òun ní padà wá sílẹ̀ Yorùbá mọ́ ó fojú mi kan ìmọ̀ mi ò sọ anything mo ṣe lábẹ́ ọdún mẹ́ta ni mo fi ṣe lábẹ́ kó tó di pé incident mo sì wà lábẹ́ ọ̀tí náà officially but kò fún mi ten naira so ní máa bèrè ìgbà tí àwọn báwo ni láti Malabu ìlú ìyàwó Buhari àṣà ibẹ̀ ni Aisha Binani náà ti wá ibẹ̀ yẹn sí Cameroon border ibẹ̀ yẹn petrol station tó wà ń bẹ̀ is around nine nine petrol station yìí the place the environment is dispersed population àwọn èèyàn pọ̀ ńbẹ̀ èèyàn mélòó ló ń lo ọ̀kadà èèyàn ló mélòó ló ń lo mọ́tò ńbẹ̀ kíní ló máa ń lò ehm, kẹ̀kẹ́ ló máa ń lò jù ńbẹ̀ torí pé inú gbóni so tẹ́ bá wo gbogbo jurisdiction yẹn láàárín ọ̀sẹ̀ wọ́n máa rí táǹkà bíi forty forty five tí mo ní rẹ́kọ̀dù ẹ̀dá ní tó ń kọjá lọ níbo náà kọjá lọ tí má ti bèè lọ́wọ́ ó sì mi a ní à yà sùn leave that one leave that one ó wá di lọ́jọ́ kan mo dá gbà kọ́kọ́ tí mo kọ́kọ́ dá táǹkà dúró àwọn èèyàn ń jẹyà lẹ́kọ̀ọ́ wọ́n ń jẹyà ní gbogbo everywhere pé kò sépo ẹ̀tẹ́wọ́dẹ̀ ń kó táǹkà lọ tí mo dẹ̀ mọ̀ pé tẹ́ bá já epo síbẹ̀ yẹn gan at least tẹ́ bá já ten tanka sí jurisdiction bẹ̀ tí lọ dé bọ́dà one month gan kò yẹ ìlú tán because kò sí mọ́tò ńbẹ̀ tó pọ̀ kò dẹ̀ sí ọ̀kadà ńbẹ̀ ọ̀kẹ̀kẹ́ ni gbogbo wọn lò àbí kò fẹsẹ̀ rìn lọ sóko wọn so I started suspecting because my OCD don speak true to me and bó dẹ̀ ṣe wá gbogbo wọn pátápátá wọn fi nǹkan pamọ́ fún mi wọn bìlẹ̀ pé mi ń ṣe ẹlẹ́sìn wọn mi ń ṣe léde wọn so ìwà tó ń wù you understand èmi fẹ́ mo fara dà for three years. Or Camry, the ultimate solution ìgbà tí mo fara dà for three years èèyàn tó jẹ́ pé máa lọ ń give report tó jẹ́ pé máa lọ fún wọn ní feedback èdè hausa ni gbogbo wọn sọ two star ni èmi dẹ̀ jẹ́ wáyé máa jẹ́ ọlọ́pàá dp onímí pẹ̀lú mo ṣe kéré tó mo kàwé kí n tó wọṣẹ́ but musa farada gbogbo ẹ̀ torí pé wọ́n máa ń báyàn wá sẹ́ni wọ́n ì ṣe agagu tó ṣaláìsí gómìnà agagu mo ṣẹ́ lábẹ́ as a pa òun náà ló dẹ bá òun ló fún mi níṣẹ́ yìí nígbà tó fún mi níṣẹ́ yìí àṣọmọ yorùbá máa wá ì ṣe bá ti wà kó sọ ní gbogbo bí bá padà ìpàdé so the most important thing ni pé epo yìí mo ní ọ̀pọ̀lọpọ̀ evidences ọ̀gá mi á sọ pé kí n máa send oye táǹkà epo tó kọjá mo ní kí n bá máa ṣe máa eh, send oye táǹkà epo tó kọjá ó ní wébì lẹ́yìn kí n máa calculate ẹ̀ mo láwọn wébì kan wà tó jẹ́ pé n ò ní drop jocket ó ní nǹkan tó máa ń pè ní jocket yẹn náà fi ń ṣe bọ́ǹkì yẹn gangan sample of on my phone yẹn ní máa gádà àjọ tá bá gádà àjọ á ní kíkó wá sí ọ̀dọ̀ ní eh, Yola lọ́jọ́ Monday but àwọn kan wà tó máa kọjá tó ní mú jọ́kẹ̀tì ẹja ni wọ́n máa níwé bill at the end of the day máa béèrè lọ́wọ́ pé ah kí ló ṣẹlẹ̀ táwọn kan máa kọjá tó yẹ pé wọn ò níwé bill àwọn yẹn máa fún wa ní official on duty which is wọ́n máa fún wa ní ten thousand naira wọ́n dẹ̀ máa fún wa ní epo tá a máa fi tan generator ní checkpoint hmm. báwo làwọn kan báwo ni ẹ ṣe máa ń treat àwọn táǹkà yìí differently ó máa hide ẹ̀ fún mi all oga is interested oga is interested no wahala but the most important thing is that one i must know the reason why oga is interested in this matter or to buy deny it but láti ìgbà tí sídẹ̀ǹsì ṣẹlẹ̀ tí mo ti stop tanka epo yẹn òun àtàwọn méjèèjì àti gbogbo wọn kó tó wà bẹ̀ wọn ò pè wọ́n èmi nìkan nítorí pé mo jẹ́ ẹlẹ́yà mi àti elédè mi that is now eight months twenty grand mi sí airport Abuja tó fojú mi kan ìmọ̀ series of tests series of a lot of things medical tests and everything wọ́n ní mò ń lo drug ìran mi fa drug ọmọ Yorùbá àtàtà ni mí ọmọ ọba ni mí mo sì wá láti ìlú tó dáa so in a situation whereby tí mo wá rí gbogbo àwọn kan yẹn eh, ohun láàkótọ́ òun ló jẹ́ kí n pariwo nínú fídíò yẹn pé bàbá Tinubu ẹ̀ máa wò wọ́n bíkọ́ mo ti mọ̀ pé bàbá Tinubu ló máa wọlé kan tún ṣe ẹlẹ́sàn kan tún ṣe primary mo ti mọ̀ pé òun ló máa wọlé òun ló jẹ́ ń sọ́nu fídíò yẹn pé bàbá Tinubu ẹ̀ máa wò wọ́n o wọ́n ṣe ń jí epo Nàìjíríà lọ sí Cameroon because one tẹ́ ẹ bá dórí àléfà gbogbo wọn pátápátá yìí tẹ́ ní emir tọ́ksó ẹ̀sẹ̀ríkì tọ́ksó you understand so àwa la gbogbo àwọn bọ́dà yẹn I understand the way they operate so at the end of the day olójà pariwo síta mo mọ nǹkan tí mo fèsì lọ́fíìsì mo wà nínú eh, detention ní eh, Bauchi for five days from there wọ́n ní kí wọ́n ẹ̀sìkọ́kún gbé mi wá sí Abuja àtọkọ̀ sí airport wọ́n fojú mi kan ìmọ̀ nǹkan tó yàn gbọ́dọ̀ sọ but we are we one in Nigeria if we are one what they subjected me to, if it is a foreign country, I should have given another promotion for. I did not say custom is stealing the petrol of Nigeria, but they are uh, the bunkery cartel, so we have to stop them. So any officer that is supporting your or is against any officer that is supporting them, it means that the person will against me pronouncing or saying it out that they are stealing the fuel. So any foreign officer that is against me pronouncing it out, that person is part, that officer is part of the bunkery cartel, and we have to stop it at all costs because one, this fuel that I fuel that have been subsidized by Nigerian government for Nigerian government for the benefit of Nigeria. Some people will claim to be uh, the, the two people that used to do this thing. I have their details. You understand? Anybody who deny, let the person come and challenge me. Let's contact the National Telecommunication, their phone number, Google messages at everything, both transaction, I get it. You understand? So me, so that is why they are running after my life and running after my job that they must make sure they get rid of me at all costs. But eh, the country we do travel to, I study in London, so the country we do travel to, go and check these countries. You understand? They are sub on people that sacrifices, and that's what. What is our daddy looking for? Uh, um, President uh, Bola Ahmed Nothing. God has blessed him. He's richer than Nigeria on his own, and the family body is doing okay. But he look at it that we need to fix this country. So he decided to come and use his strength to make sacrifice for this country. But a lot of people don't understand. But the most important thing is that one, I have shouted and keep on shouting. That's the reality. Since that time, I've been in their detention at the headquarters, open detention. As a senior officer, they can't put me in the cell. So they quarantine me there whether I eat or not, it's none of their business because they believe that I expose them. They, I did not expose custom because custom don't steal fuel. It is the bunkery cartel that are stealing it that I attacked. So I expected custom and federal government to join hand with me in tackle this menace once and for all. And the best way to tackle is to remove fuel subsidy. When you remove fuel subsidy, this bunkery cartel cannot cut away the fuel that has been subsidized to go and resell it in a neighboring country. Mm. to go and resell it in a neighboring country. Nine, nine, it's not possible because they will run in loss. So everything will be okay. So the money we are spending on first of all is too enormous. So we have to stop this thing at all costs. Mo ṣe rí nìyẹn brọ́dà mi, àbọ̀ Ọlọ́run tó dájú, Ọlọ́run Lódùmarè, Kádé kó pẹ́ lórí, wa Bọ́lá Ahmed Tinubu tó wá sórí àléfà, da tó mere. nǹkan mèremère, eh, Ọlọ́run máa tọ́ sọ́nà, torúkọ Ọlọ́run nìkan ló gbọ́n, èèyàn gbọ́n. But me, I have been using my blood to fight for this country and they have been wishing me. Eh, Nothing they have not done. Even inside Abuja, when they carry me come to the airport, uh, plenty of killer running after my life. It's only God that is protecting me. But me, I don't fear death. How and why? Because one, mo fẹ́ràn Yorùbá, mo fẹ́ràn orílẹ̀-èdè Nàìjíríà, and I like truth. That's it. Ẹ̀sùn sir, God bless you. My name is Ṣẹ́gun John Owombo. I'm from the local government area of Ondo State. the local government area of Ondo State. I'm superintendent of Nigeria Customs. 44836 service number. That's it láti ìgbà tí mo ti mú táǹkà wọn mú ọtí mò ń fa drug ìran mi ò kì í fa drug àwọn èèyàn wọn ni mo ta ọtí sílẹ̀ níṣẹ́ we have four thousand two hundred religion in the whole world if you practice Islam you cannot compare me to practice Islam the only person who doesn't practice Islam in my checkpoint àárọ̀ kùtùkùtù bọ́n ti tọ́ mi àsọmọba màá ta ọtí sílẹ̀ màá ṣàdúrà fẹ́lẹ̀ dá mi so if people can't die one against me I started colluding that is their personal problem but i know what goes up will always come down that's it ẹ̀gbọ́n mi ṣeun àbọ̀ ọlọ́run tó dájú ọlọ́run máa kọ́ yín that's their personal problem but i know what goes up will always come down that's it ẹ̀gbọ́n mi ṣeun àbọ̀ ọlọ́run tó dájú ọlọ́run máa kọ́ yín mọ̀ sí. ọ̀rẹ́ kò subsidy rate that's all. ẹ̀yin ohun ọ̀gbẹ́ni ṣẹ́gun owó ń bọ̀ john tí wọ́n mú lọ́dún tó kọjá òun lẹ̀ ń gbọ́ yẹn lẹ gbọ́ gbogbo ohun tó sọ Now, there are some part of his uh, uh, statement Timi mi agree pẹ̀lú while I agree with a lot of what he said reason tó fi ṣe and then ṣé nǹkan show what justified show dáa yes now sí àwọn nǹkan kan tí point out for? ẹ rí i pé níparí ọ̀rọ̀ ẹ̀ ó sọ kinní kan ó ní ara ẹ̀sùn tí wọ́n fi ń kàn òun ní ìsìn ara nǹkan tí wọ́n ń ṣe fóun ní ìsìn wọ́n ń gbé òun káàkiri wọ́n ní kàn máa check brain òun wọ́n ní kàn máa lọ ṣe oríṣiríṣi test fóun ṣe rántí pé mo sọ lọ́dún tó kọjá nígbà tí èmi àti bàbá wa kan tá a jọ ń takùrọ̀sọ tí bàbá wa yẹn ní irọ́ ní Ṣẹ́gun Owóbọ̀jọ́ ń pa wọ́n fẹ́ lò láti dàìfàtì wa kú lórí nǹkan tá à ń ṣe ni wọn ò fẹ́ jẹ́ ká sọ̀rọ̀ ń pa òmìnira ilẹ̀ Yorùbá mọ́ tí mo ní no ẹ má jẹ́ àsọ bẹ́ẹ̀ àwa la bọ́ síta ta kígbe ta ní káwọn èèyàn darapọ̀ mọ́ wa kàn jẹ́ ká jọ máa kígbe kínní àwa la máa ń sọ pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ Yorùbá tẹ́ wà nínú iṣẹ́ ológun tẹ́ wà ní custom tẹ́ wà ní immigration tẹ́ wà ní prison service tẹ́ wà nínú ọlọ́pàá ìjà tiwa nìkan kọ́ là ń jà eré tiwa nìkan kọ́ là ń sá ẹ̀yin náà máa jẹ àǹfààní ọ̀pọ̀lọpọ̀ ń bẹ̀ẹ́ so ní fún díẹ̀ yìí tá a bá wá rí kankan nu wọn tó bá jáde tó ṣetán láti sọ òótọ́ ẹ má já a lé wọn dànù pé because tó bá di pé kan méjì mẹ́ta nu wọn jáde tá à ń lé wọn sẹ́yìn ta nírọ́ ni wọ́n ń pa àwọn tó kù ò ní jáde mọ́ wọn ní darapọ̀ mọ́ wa wọn ní à àwọn eléègùn ò ṣe é bá wọn ò ṣe é gbèjà wọn ò ṣe é dá sí sáwọn táwọn ó láwọn fẹ́ dá sí wọn ní ìsìn tí wọ́n nírọ́ làwọn ń pa wájú òwa ní ṣe é lọ mọ́ ẹ̀yìn ò ní ṣe padà sí fáwọn káwọn kúkú dúró síbi tí àwọn kúkú ti ń rí tọ́rọ́ kọ́bọ̀ jẹun afẹ́ akọ ó ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ wọn tó yẹ pé wọ́n sì fẹ́ sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n wò pé ah, ṣé àwọn tó jáde ṣe a lè trust wọn ṣé gbogbo wọn ohun tá a rò pé wọ́n ń sọ lẹ́nu òun lè ròǹgbà ọkàn wọn lélẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ wa náà ti rí pé ọ̀pọ̀lọpọ̀ gbogbo wa tá à ń pariwo ń gbà yẹn àjọ léròǹgbà kan náà lọ́kàn ṣùgbọ́n bá a ṣe máa ń ṣàgbékalẹ̀ ọ̀rọ̀ àti bá a ṣe máa ń gbé ọ̀rọ̀ bá a ṣe máa ń ronú ó yàtọ̀ síra wa ó ní each and every one of us la unique láàyè tiwa kì í ṣe pé ìwọ tí o ronú bí mo ṣe ronú àbẹ́mi tí mi ronú bó ṣe ronú yẹn kì í ṣe pé mo gọ̀ it's just that èmi rò lọ́nà mi ìwọ rò lọ́nà mi yorùbá ní báwo náà ṣe ń sọ náà kinní kan wò ó èkejì wò ó ohun abájìjọ wò gígún ní gún àbí bẹ́ẹ̀ kọ́ ni bàbá jọ gbé wò bọ̀tà try láti get understanding láàrin ara wa a máa ṣèrànlọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà ọ̀pọ̀lọpọ̀ èèyàn gan tó ń rẹ́rìn tó fẹ̀yìn sí yín tẹ rò pé nǹkan kan lẹjọ ń ṣe tẹ fara mọ́ tẹ ń fara nù olórí burúkú ayé àtọ̀run ni wọ́n wọ́n kàn mọ béèyàn ṣe ń pretend wọ́n act script ni tàbá wá ní àwọn tí wọ́n wá ń ta tá a rò pé bóyá ẹ wọn dá sí àbí wọn ọ̀tá wa ni wọ́n ńgbà tán bá jáde tán bá sọ̀rọ̀ pé àbóyá wọ́n ràn wá ni wọ́n ní kó wá salami ni already àwọn tó ń salami ti wà láàrin wa tó ń ṣiṣẹ́ fún wọn wọ́n ní tá a bá ní pé ká dijú kẹ́ni burúkú kọjá ànímọ̀gbà tí ẹni rere máa kọjá bẹ́ẹ̀ ni irú ọ̀rọ̀ ọ̀gbẹ́ni ṣẹ́gun owóńbọ̀ john bẹ́ẹ̀ ló ṣe jẹ́ lọ́dún tó kọjá kì í ṣe pé bóyá àríran àbí nǹkan kan but àwa wo ọ̀rọ̀ yẹn lọ́nà míì ni pé ọgbẹ́ni lè máa sòótọ́ ó ṣeé ṣe kó jẹ́ pé ó ti pẹ́ tí kinní ti ń bínú tó fẹ́ sọ̀rọ̀ tí ò lè sọ̀rọ̀ síta ṣùgbọ́n gbà tó rí àwa ọmọ Yorùbá kan tá jáde tá à ń pariwo pé àní wọ́n ti ń rẹ́wà jẹ jù tó náà gbọ́ gbogbo kinní gẹ̀ẹ́sẹ̀tì tí àwọn bàbá àlíù ń ṣe tó gbọ́ gbogbo ohun tó ń sọ bóyá ìyẹn ló wu lórí ìyẹn ló jẹ́ ẹ̀ pé okay my people understand all these things okay I will wait for my opportunity. One of these days, I will catch these people again. Tí n bá ti gbá wọn mú máa pariwo síta. Torí àwọn èèyàn mi dàbí pé a ti ráwọn tí wọ́n ní ìmọ̀ tí wọ́n òye gbogbo tó ń ṣẹlẹ̀ dẹ̀ yé wọn. Bóyá yẹn ló mú tó fi pariwo síta. Ó ní ò ṣe dá ká máa sáré àtàkì irú àwọn èèyàn báyìí. Náà ìyẹn wá lọ bó ṣe lọ nìyẹn wá wà tìgbà tán ti mú. Ó ní títí dìsìn ó wà lábùjá níbi tí wọ́n fi sí ó ní wọ́n jẹ fóun lóúnjẹ wọn sanwó ṣe mọ̀ pé ìgbà kan ẹ̀gbọ́n ẹ̀ jáde ó ní àbúrò òun ò ya wèrè kò dẹ̀ láìsàn ọpọlọ ó mọ nǹkan tó ń sọ ó dẹ̀ mọ nǹkan tó ń ṣe ó nítorí wọ́n ti ń sọ pé bóyá ó ní mental problem òun náà lẹ tún gbọ́ tọ́gbẹ́ni ń sọ lẹ́nu ó ní wọ́n ń gbé òun káàkiri wọ́n ń ṣàyẹ̀wò fóun wípé kò sí nǹkan kan tó ṣe òun ó ní wọ́n tún ní bóyá nǹkan ti ṣe òun lọ́pọlọ wípé kò dẹ̀ sí àìsàn kankan tó ṣe òun èmi àti yín mọ̀ pé kò sí nǹkan kan tó ṣe ọ̀gbẹ́ni yẹn ṣùgbọ́n wọ́n máa wábì kan tán máa ti ọ̀rọ̀ ẹ̀ mọ́ náà ni torí wọ́n gbọ́dọ̀ ti ọ̀rọ̀ ẹ̀ mọ́ bì kan òun ló ń tẹ́rí tí wọ́n ń ṣe yẹn. náà mo rí kọ́mẹ̀ntì tí bàbá mi wálé kújú ní sọ kọ síbi bẹ́ẹ̀ ni tí alàgbà Bọ́lá Ahmed Tinubu bá fẹ́ ṣe dáa ó yẹ kí wọ́n ní kán fi ọ̀gbẹ́ni yẹn lẹ̀ ní gbogbo ẹ̀tọ́ ẹ̀tàn ti fi dùn ún kì í ṣe pé torí pé ó sọ̀rọ̀ pé òun ti mọ̀ pé Bọ́lá Ahmed Tinubu máa wọlé ni mo ṣe ń sọ eléyìí kì í ṣe pé torí pé ó sọ pé oúnjẹ ọmọ yorùbá ni mo ṣe ń sọ lẹ ṣe rí gbogbo ẹ̀yin tẹ́ máa ń sọ̀rọ̀ ẹ ọmọ yorùbá ni ẹ wọ́n gbọ́dọ̀ ṣe kinní kan ni kò bá ṣe kinní kan ẹ lọ da gbogbo yẹn dànù ọ̀rọ̀ ọ̀rọ̀ àpọ̀dà ẹni tó rí ẹ ò pé ni tó bá jẹ́ lóòótọ́ lẹ ń wá ìlú tó dáa tẹdẹ̀ fẹ́ ká túlù ṣe ọmọ yorùbá tó bá ṣẹ̀ tó bá ṣe àṣemáṣe ohun tó fi máa ní kan fi bá a wí ẹ jẹ́ kan fi bá a wí ẹ má sọ pé ọmọ yorùbá ni ẹ jẹ́ kan dọwọ́ bò mọ́lẹ̀ ẹ haúsá ìṣebẹ ibo ìṣebẹ ọ̀rọ̀ àpọ̀dà ọ̀rọ̀ ẹni tí ò níkan ṣe tí ò ṣetán fún ìlọsíwájú ni bẹ́ẹ̀ ni ká sòótọ́ fúnra wa haúsá lè máa ṣe bẹ́ẹ̀ Ìgbò lè máa ṣe bẹ́ẹ̀ òun la ṣe ń sọ fún yín pé àjọra wa ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ àjọra wa ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ kẹ má máa ṣàwọn àkàwé nǹkan tí ò dáa ìwà burúkú táwọn ẹ̀yà kan ní kẹ wá ní dandan ó di dandan kí Yorùbá náà máa ṣe bẹ́ẹ̀ eléyìí tẹ́ ṣe ṣe ṣe tá a gbé ẹ̀sìn ẹlẹ́sìn mo ṣe ń bọ̀ lórí ìyẹn torí ó ní fọ́nrán kan tí mo rí lénìí tí mo dẹ̀ máa sọ̀rọ̀ ńpa ẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wà nú ẹ̀ tí mo fẹ́ tọ́ka sí lágbára ọlọ́run láṣẹ ìdùnmọ̀ èní náà ni màá ṣe ńgbà tí n bá délé títí alẹ́ lẹ́ni bó bá jálẹ́ náà mo wọlé màá ṣe ìjọ tá bá rí ibi ni bí ń wọlẹ̀ now àmọ́ lábẹ́ òfin lábẹ́ gbogbo bó ṣe wù kó rí ọ̀gbẹ́ni yóò ṣe ẹ̀ṣẹ̀ kankan ọ̀rọ̀ péjọ́ ọmọ yorùbá mojọ́ ọmọ yorùbá kọ́ under normal circumstances come what may come whatever this man has not committed any crime he was doing his job he did the right thing. èmi àti yín ò sí mbẹ̀ àmọ́ under condition tó ti ń ṣiṣẹ́ látìgbà tó ti wà ń bẹ̀ òun lẹ̀ ń gbọ́ lẹ́nu ẹ̀ ń sìn tó ń sọ under what type of condition lòun wà tóun ti ń ṣiṣẹ́ despite the fact pé ó jẹ́ ọ̀gá I can put myself in his shoes right now. And I can tell you how he has been treated. Despite the fact pé òun ló yẹ kó jẹ́ igbákejì níbẹ̀ yẹn. They will be treating him bí pé òun ni ẹni tí ráǹkì ẹ̀ kéré jù ń bẹ̀. Nítorí pé kí ni kò ti wá láti ibì kan pẹ̀lú wọn. Wọn kì í jọ sọ èdè kan. Ẹ̀dẹ̀ gbọ́ nǹkan tó sọ, ó lédè wọn èdè Haúsá náà máa máa sọ. Ẹ àgbàgbé ń pa ti religious side yẹn. ọ̀rọ̀ religion pé bóyá òun àti wọn ṣe lẹ́sìn kan ẹja àgbàgbé pa yẹn ní apá abẹ yẹn ṣùgbọ́n lábẹ́ bó ṣe wù kó rí lábẹ́ ẹ̀tọ́ ọmọnìyàn is is the only right thing to do for the president or whoever is concerned to look into that matter. kàn ṣe kí ni kàn investigate thoroughly and that man should be given anything that is due to him. gbogbo nǹkan tó bá jẹ́ tiẹ̀ bí ẹ̀tọ́ kí wọ́n fún un tọ́n bá find out wípé wọ́n fìyà jẹ lọ́nà àìtọ́ gbogbo àwọn tó fìyà jẹ lọ́nà àìtọ́ yẹn pátápátá kan arrest wọn nǹkan tó fi bá ní kan ṣe fún wọn kan ṣe fún wọn yálà wọ́n jọmọ Yorùbá o wọ́n jọmọ Ìgbò wọ́n já Haúsá kò mátà kan arrest gbogbo wọn pátápátá kan prosecute wọn kan kó wọn síbi tó fi bá ní kan kan kó wọn sí kan fọwọ́ òfin tọ́ bílíìfù tèmi nìyẹn nǹkan tèmi dólé lórí nìyẹn tẹ́nibọ̀dì bá ń wá tó ní ẹ ọmọ Yorùbá wa ní ẹ àgbọ̀dọ̀ nìkan sọ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ mọ̀ ẹ tí ì ṣetán láti fèsì òótọ́ nìyẹn ẹ dẹ̀ tí ì ṣetán láti gẹ́ẹ̀tì nǹkan tó tọ́ sí yín nìyẹn sohun tí sohun ń sọ ó yé wa because mo kọ́ a máa lápẹẹrẹ kíní ìkíní mi ni ó yàtọ̀ sí kíní ìkíní wa ni oníkálukú wa dẹ̀ ní àjọ máa mú ọgbọ́n wa wá àjọ máa gbé e kalẹ̀ ni àjẹjọ máa gbé wò níjọ́ kínní àná ńgbà tí ṣètìmà eléyìí tó jẹ́ vice president dínsìn tó jáde tó ń sọ̀rọ̀ tí a gbọ́ níbi tóun àti ìbíkúnlé amósùn tó ti jọ ń sọ̀rọ̀ ọ́díò yẹn tó ní ọmọ ìyá àwọn ni buhari gbogbo nǹkan tó wù kó máa ṣe kódà kó máa bẹ́yàn lórí kó máa pààyàn òun máa support ẹ̀ ní gbogbo wa la condemn ẹ̀ta ní no ìdí nìyẹn tọ́pọ̀lọpọ̀ wa ń gbà tá a rí tí wọ́n lọ mú ẹlòmíràn pé toró jẹ́ muslim no èèyàn tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó lọ́mọ ìyá òní Buhari kódà kó máa bẹ́yàn lórí kán máa pààyàn òun máa sọ̀pọ́ọ̀tì ẹ̀ náà ni òun máa ní nǹkan tó ń ṣe dáa ẹ wá lẹ́nìyẹn máa jẹ vice president fún wa ẹnikẹ́rù má bà wá it's not about his religion it's about his own person personally ẹ má máa sáré táwọn èèyàn bá ń sọ òótọ́ ẹ má máa sáré gbé ọ̀rọ̀ lọ bí religion ẹ má máa sáré gbé ọ̀rọ̀ lọ bí religion I care less about anybody's religion I've told you guys I'm not a religious person But I am spiritual. I know God. And I know how to talk to my God. I know how to reach God. Kò ń ṣèyàn kan ló ṣẹ̀ṣẹ̀ máa wá kọ́ mi bí No. Ọ̀pọ̀lọpọ̀ tó láwọn ń kọ́yàn, àwọn jẹ́ religious leader. They are all bastards. Most of them, don't let me say all. Most of them are bastards. All of them, I mean, most of them are just looking for what to eat. They just want to feed and they are lying to people. I respect who, who, whoever I'm supposed to respect. I listen when I'm supposed to listen. But I know when you are lying to me. So imagine I'm at tanra wa religion. Ọ̀pọ̀lọpọ̀ ò ní the right thing to repay ah a lesson, Mini ah ẹ̀yà mi ni and you know this person is not doing the right thing but you just want to support. So what I'm saying right now, I'm not saying it because Shegun Owombo is a Yoruba man. No. If Shegun Owombo, when he, when he said what he said, if I had known him to be an Hausa Fulani person, i would still be saying the same thing I'm saying today. Because what he said and what he did then was the truth and the right thing. Therefore, I cannot be against it because he did what was right. It has nothing to do with his religion or his tribe. He only stated the fact pé ẹ wo wọ́n ń jí epo lọ ẹ wo ibi tá a wà bye bí ni. Àwọn epo tó wa nú àwọn táǹkà tí mo dá dúró yìí kò sí ìwé tó fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n sanwó wọn àbẹ̀n tó ní. Àmọ́ wọ́n ti ń kó jáde ní orílẹ̀-èdè yìí wọ́n ń kó So what did he do wrong? Why was he posted there? Was he not posted there to do the same thing? to perform the same duty, the same function for which he, has, he was arrested and taken to Abuja all this while. Now, ibi tí ọ̀rọ̀ ẹ̀sìn ti wá wáyé tí mo ti fẹ́ kẹ́ pay attention tó dẹ̀ tún máa jẹyọ nínú the other video tí mo sì máa ṣe lénìí lálẹ́ yìí. ẹ rí i pé ó sọ pé ara ohun tí wọ́n ń sọ ara ẹ̀sùn tán fi ń kàn ọ́ nísìsiyìí pé wọ́n ní láràárọ̀ òun máa ń ta ọtí sílẹ̀. Si it is not normal Edo, nínú constitution Nigeria where was it written that somebody cannot do that if good luck Jonathan can be the president wake up in the morning in Aso Rock and be drinking ogogoro and nothing was wrong with that what is wrong with Mr. Segun Wombo getting to his workplace and he believe as a traditionalist that he wants to appease his ancestors. What gives anybody any right to tell him that he's insane or to count that as a crime against his own person? Kinye Shetoshe, ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀? Mo Ejja flashback Ejja jẹ́ pay attention someone nǹkan kan. Ngbà dàgbà, àwọn èèyàn máa ń kọ́ṣẹ́, wọ́n carpenter, kọ́ṣẹ́ kọ́ ẹlòmíì gan lọ iléèwé àwọn èèyàn máa wọn á bímọ ńgbà tán bá ní wọ́n fẹ́ sọ ọmọ yẹn lórúkọ àbí ẹnìkan kọ́ṣẹ́ kápẹ́ńtà ó kọ́ mẹkáníìkì ó kọ́ wẹ́dà wọ́n fẹ́ ṣe àdúrà fún ara nǹkan tán máa kà á lẹ̀ tán máa nìkan kó wa ògógóró máa ń wà ńbẹ̀ obì máa ń wà ńbẹ̀ orógbó máa ń wà ńbẹ̀ gbogbo àwọn kinní máa ń wà ńbẹ̀ especially nílẹ̀ Yorùbá tiwa o tèmi dàgbà mọ̀ tí mo gbọ́njú mọ́ o nígbà tán bá wá ń ṣàdúrà fún ẹni tó kọ́ṣẹ́ mọṣẹ́ yẹn even ẹni tó bá ra mọ́tò nígbà táwa ń dàgbà táwọn èèyàn dẹ̀ máa ń ra mọ́tò dáadáa mọ́tò tuntun ṣáṣá tí ò ń ṣe àlòkù tán bá ra tán bá ń bọ̀ lọ́dọ̀ àwọn àgbàlagbà ládùúgbò wọ́n á ti ra ògógóró seaman synapse yẹn wọ́n á rà á dání tán bá wá gbé dé àwọn bàbá yẹn máa bu ògógóró yẹn sẹ́nu wọ́n máa fi yọ ẹnu wọ́n á túlẹ̀ ìgbà míì wọ́n á tú sára mọ́tò yẹn wọ́n á máa ṣàdúà lẹ́nu pẹ̀lú èdè Yorùbá ìgbà míì gan wọ́n máa ń túlé ẹlòmíì lórí tí wọ́n á tún fọwọ́ tẹ̀ mọ́ wọ́n á dẹ̀ ṣàdúà sí wọn ládùúrà táwọn ṣe àwọn fẹ́ kó mọ́. Either you like it or not take it or leave it go and check out most of those people most of them were successful wọ́n ní problem o wọ́n wà successful wọ́n wà successful wọ́n ní problem even ọ̀pọ̀lọpọ̀ ọmọ tuntun tán bí ń gbà yẹn tí wọ́n gbé ògógóró obì orógbó àádùn nǹkan nǹkan tán gbé kalẹ̀ ń bẹ àtọyìn tí wọ́n lo gbogbo àwọn kinní láti ṣàdúrà fọmọ yẹn ńgbà tán bí tán ṣèjọ́ mẹ́jọ most of them are successful wọn ní problem o that is why it is hard for anybody to come to me and say ẹ ọ̀ǹtì tán bá lo orúkọ ẹnìkan láti pray fún mi àbí ọ̀ǹtì tán bá lo ẹ. Eh, style religion kan láti pray fún mi kí nǹkan kan tó ṣẹlẹ̀ I will look at you pé no ọlọ́run ló ní mm. déédéé mm-hmm. lọ́dọ̀ ọlọ́run ló máa ń fi àmì àti àṣẹ sí àdúrà kò ń ṣe religion yẹn gangan ọlọ́run lè lo anybody from any religion to do anything. now nínú òfin nínú constitution nàìjíríà gan tó ń lò kò síbikíbi tí wọ́n kọ́ síbẹ̀ pé èmi gẹ́gẹ́ bí ọmọ yorùbá mi ò lè practice ẹ̀sìn àwọn baba ńlá baba mi torí ẹni tó bá sọrú ẹ̀ ó ń wájà ni that is why they cannot write it there so why tí mo máa wá wà níbi iṣẹ́ mò ń ṣiṣẹ́ nǹkan tó fún wọn lẹ́tọ̀ọ́ pé ọjọ́ sunday o lè má wá abiṣẹ́ kó lọ ṣọ́ọ̀ṣì nǹkan tó fún wọn lẹ́tọ̀ọ́ yìí pé ọjọ́ jímọ̀ o lè lọ kírun òun ló fún èmi náà lẹ́tọ̀ọ́ pé mo lè practice religion mi the way it's supposed to be practiced. níwọ̀nba àgbà tí ìbá ti ṣe pé mò ń mu ọtí yó lẹ́nu iṣẹ́ àbí mo ń mu ọtí lẹ́nu iṣẹ́ lélẹ́yìí tẹ́mi àtẹ̀yìn mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn wèrè tó ń pera wọn ní christian àti muslim yìí tó ń jẹ́ ọlọ́pàá tó ń jẹ́ sójà tó ń jẹ́ custom tó ń jẹ́ immigration gbogbo wọn náà máa ń mu ọtí yó nínú uniform tá à ń rí wọn àbáwọn kan la máa ń rí fídíò wọn online yẹn ni kí la ti rí tán ṣe sáwọn yẹn nínú ọ̀rọ̀ tí ọ̀gbẹ́ni ṣẹ́gun owó ń bọ̀ sọ̀kalẹ̀ kò sọ pé wọ́n gbà òun mú òun mu ọtí níbi iṣẹ́ o ó lóun ta ọtí sílẹ̀ òun ń ṣe àdúà which ẹni tó bá jẹ́ ọmọ Yorùbá ò nílò kan ṣàlàyé ẹ̀ fún ẹ wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá ó dẹ̀ lóhun tóun nígbàgbọ́ nínú ẹ̀ nìyẹn tó bá jẹun. kí ló fún ẹnikẹ́ni ní ẹ̀tọ́ láti lọ́ọ́ máa challenge ẹ̀ lórí ẹ̀ máa sọ pé torí pé ó ti ń ṣe bẹ́ẹ̀ nǹkan ti ta sí lọ́pọlọ kò gbádùn ṣe bí ẹ̀sìn títí ẹ̀ nìyẹn. Under the fundamental human right, he has the freedom of religion. You have the freedom to choose any religion you want whatsoever. Nobody can force you to practice any religion. You have the freedom to choose what religion you want to practice ẹ wá wo gbogbo ohun tó ní wọ́n kàálẹ̀ sóhun lọ́rùn bí ẹsẹ̀ ẹ wo gbogbo ohun tó ní wọ́n sọ. èmi kàn fẹ́ jẹ́ kí etí tó gbọ́ àlọ ká máa gbọ́ àbọ̀ ọ̀rọ̀ yìí bó ṣe ń bọ̀ ká máa kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ká dẹ̀ jẹ́ kó máa yé wa. ó ṣeé ṣe ń jọ́ kínní àná bóyá ká ní gbogbo agbárùkù ti ọ̀rọ̀ ọ̀gbẹ́ni tá a fi gbé ta tí àwọn míì náà tán jẹ́ Ìgbò àtàwọn míì tó jẹ́ haúsá torí wọ́n bá pé tọ́mọ̀ pé à ah, wọ́n fẹ́ kí ìlú dáa ni tí gbogbo àjọ panupọ̀ tá a pariwo bóyá ọ̀gbẹ́ni wọn á ti filẹ̀ tipẹ́ kò ní máa jẹ ìyà tó ń jẹ yẹn bọ́n nítorí pé òmìnira ilẹ̀ yorùbá a tún takora wa àwọn kan ní wọ́n ràn wá ni wọ́n fẹ́ fi divert attention wa ni which i'm telling you right now that was not the case nobody i'm not talking about pa àwọn kan ló right àwọn kan right no ẹ gbàgbé gbogbo yẹn nobody is fighting to be right pé eh, èmi ni mo sọ nǹkan tó right ìwọ ló sọ no but èmi kàn fẹ́ jẹ́ ká máa wo gbogbo àwọn kinní ká máa kẹ́kọ̀ọ́ ńbẹ̀ torí ìrìn àjò yìí <laughs> nǹkan tó sì wà ń wájú wa pọ̀ oríṣiríṣi ló sì máa come up oríṣiríṣi ló máa ṣẹlẹ̀ mo wá fẹ́ ká kẹ́kọ̀ọ́ ńbẹ̀ mo fẹ́ jẹ́ ká jẹ́ kó jọ yéra wa pé bá a bá tún rírú àwọn èèyàn bíi alàgbà ṣẹ́gun owó ń bọ̀ john lọ́jọ́ iwájú tí wọ́n jáde tán fi gbé ta tán sọ̀rọ̀ ẹ má jẹ́ ká sáré máa castigate wọn pé wọ́n rán wọn láti wá da nǹkan tá à ń ṣe rú ni wọ́n rán wọn wá láti wá kówọ̀ wá láàrin ni wọ́n rán wọn wá láti wá ṣe gbàṣàwo ni ẹ dẹ̀ jẹ́ ká kúrò lórí pé ká máa dúró síbi pé ẹ mo fẹ́ defend religion mi ẹ tó bá wà láyé tó wà láàyè tó wà lálàáfíà ló ń practice religion tó bá ní belief pé òun defend religion ẹ tó bá jẹ́ pé àwọn kan fi religion yẹn wọ́n fi ń tàn ẹ́ jẹ láti gba nǹkan tó dáa tó wà lọ́wọ́ ẹ̀ tó jẹ́ pé tán bá gbà á tán o máa rí the other side wọn ṣé at the end of the day tó bá rí bẹ́ẹ̀ ṣénú ẹ̀ máa dùn or you will be blaming yourself pé ah I should have known better gbogbo nǹkan tá à ń sọ ìdí àná far fetch ó ti ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá sẹ́yìn àwọn ìlú kan wà ńlẹ̀ Yorùbá ń sìn tó yẹ pé tá bá ń sọ̀rọ̀ tá à ń sọ pé ilẹ̀ yorùbá ni àwọn wèrè kó mọ jáde wọ́n mọ̀ sọ fún wa pé kì í ṣe ilẹ̀ yorùbá tẹ bá dẹ̀ lọ wádìí kí ló mú wọn tán sọ bẹ́ẹ̀ nítorí pé wọ́n ti ń gbé ọ̀rọ̀ ẹ̀sìn wọnú ọ̀rọ̀ yẹn ni wọ́n dẹ̀ ti ń dàrú ó dẹ̀ máa come up nínú ọ̀rọ̀ tí mo sì máa sọ lálẹ́ i'm sorry i don't have a choice but to say the truth There's no other way around it we just have to say it for these people to know pé ìjẹmùmú tajá tẹran àbí gbogbo eléyìí tán ti practice in the past tán fẹ́ máa fi religion tán fẹ́ máa fi so àwọn èèyàn lọ́pọlọ mọ́lẹ̀ that is gone we are not going to allow that anymore. èèyàn kan ò lè máa fi religion títí tiẹ̀ kó máa fi de ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ́lẹ̀ no I will practice my religion you will practice yours and the other guy will practice his religion bẹ̀rù la dẹ̀ la fún pé ẹ̀sìn then I should be allowed to practice my own religion the way it is being practiced and nobody should hold me for that hold me to ransom for that or punish me for doing that if I like I can choose to be a Christian if I want, I can be a Muslim. And if I like, I can choose to be a traditionalist. And if another person comes and says there is no God, I have no right to go to that person and say, Ose le so ko long. It's between him and God. It's not for me to judge. Gbogbo ló sodo sínú àwọn èèyàn yìí. Ara nǹkan ọ̀pọ̀lọpọ̀ wa Shetima báwo. It's not about his religion, pé Muslim. I care less about that. I have Muslim friends that are better than some of the Christians I know. Yes. So that is not my problem. That is not our problem. think about all your friends tẹ́ wò wọ́n pé okay eléyìí christian eléyìí muslim ẹ̀yin gangan tẹ́ ẹ jókòó tẹ́ ń wò mí bóyá muslim nìyí you can tell okay I have some Christian friends. I be I have some uh, some people that are oníṣẹ̀ṣe and they are better better off than my Christian or Muslim friends. Most of us aláwọn ọ̀rẹ́ kan tó jẹ́ pé àti ẹ̀ lè sọ pé sìn báyìí ni wọ́n ń sìn bọ ìwà wọn ó dáa ju most people tá a mọ̀ tá a You ní ẹni tó lẹ́sìn ìwà wọn gan dáa ju wọn lọ. So what are we talking about? Why are we disturbing and deceiving ourselves? why don't we just face the truth ibẹ̀ lẹ máa ráwọn kan tán máa kóra wọn jọ tí wọ́n àwọn wèrè wọ́n láwọn la jagun ẹ̀sìn wọ́n láwọn ń jagun fẹ́sìn wíjà online ó lè ní gbogbo wọn ọ̀nà àtijọ́ àtimúná ń wá ọ̀nà àtijọ́ àtimúná ń wá and they want to be relevant in the society but they will lie and deceive people they will lie and deceive people mo ti di mo mo ti rí fọ́nrán kan láàárọ̀ ìtirú ọ̀rọ̀ tó tún fẹ́ jọmọ́ bẹ́ẹ̀ tó ti di pé a ti fẹ́ máa gbé lọ bí ẹ̀sìn a ti fẹ́ máa tún lọ dà á lójúrú bọ́rọ̀ yẹn ò bá ṣe dáa tó tán tún ti gbé yẹn wọ̀ tán tún ti fi dàrú tán ti ń sọ pé ilẹ̀ Yorùbá ò ní history history wọn ò wà òkè màá point ẹ̀ out fún bàbá wa yẹn ìdí tí history ilẹ̀ náà Yorùbá tí ò ṣe wà òkè ẹ̀tọ́wọ́ ẹ̀sìn bọnú ẹ̀ ni ẹ̀sìn lẹ fi dá history ilẹ̀ Yorùbá rú a dẹ̀ máa láyé yín tó fi máa yé everybody àì a dẹ̀ máa láyé yín tó fi máa yé everybody ẹ̀yin ẹ lọ yọwọ́ gbogbo ẹ̀sìn tẹ́ fi dá iṣu ilẹ̀ yorùbá ẹ lọ yọ kúrò ń bẹ̀ kẹ́ lọ sòótọ́ fúnra yín kẹ́ yọ kúrò ń bẹ̀ kẹ́ wá wò bóyá iṣu yorùbá wà straight forward ẹ̀yin ẹ lọ yọ kúrò kẹ́ stop gbogbo nonsense tẹ́ ń ṣe kẹ́ wá wò bóyá àwọn tó máa gbé iṣu yorùbá bó ṣe yẹ kó rí àti bó ṣe rí tó máa gbé kalẹ̀ fún yín tó dẹ̀ máa sọ tó máa gún régé kẹ́ wá wò bóyá wọn ní yọjú bẹ́ẹ̀ ní jẹ́ kán ṣe é because ẹ ti mọ̀ pé gbà tán bá máa ṣe tán bá yọ kúrò táṣìírí bá tú a lot of things will be revealed a lot of things will be revealed ẹ nígbà kó tó gbégbé iṣẹ́ yẹn lẹ́tí lọ bẹ́ẹ̀ bá máa wá bí wọ́n ṣe máa yanjú ẹni tó fẹ́ ṣe yẹn ẹ ti lọ máa tẹ bọ́tìn lókè wípé wọn gbọ́dọ̀ gbà wọ́n láàyè kan ṣe kinní kan wọn gbọ́dọ̀ gbà wọ́n láàyè kan ṣe gbá ẹ mọ̀ nǹkan tẹ́ ń ṣe náà because once we get that out of the way gbogbo agbára àti àwọn nǹkan irinṣẹ́ èròjà tẹ́ ń lò tẹ fi ń ṣe àwọn èèyàn lọ́nà ajẹ́pà àti bàjẹ́ nìyẹn ẹ lè ráwọn èèyàn mú sínú gbèkùn sínú oko ẹrú mọ́ ẹ̀yin èèyàn mi ẹ má bínú sí mi gẹ́gẹ́ bí mo ṣe sọ mo ṣì ń padà bọ̀ láṣálẹ́ ẹ mo ń padà bọ̀ láṣálẹ́ a máa continue discussion yìí so mo kí gbogbo wa o gbogbo ẹni tó darapọ̀ mọ́ wa ẹ ṣe gan ni mo kàn ní etí tó gbà lọ ó yẹ kẹ́ ẹ gbá bọ̀ ibi tí ọ̀rọ̀ ọ̀gbẹ́ni owó bọ̀ ṣẹ́gun john ibi tó sì wà nìyẹn gbogbo bó bá ṣe ń lọ ohun tá a bá tún gbọ́ á máa fi tó yín létí títí dìgbà tá a bá wá pàdé èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mike Ọlá Ifágúgù ẹ̀ mò ń kí wa pé á pàdé pẹ̀láyọ̀ àtàláfíà Àràbà tẹlifíṣàn ni. tẹlifíṣàn ni ó. online tv